الحمد لله نحمده سبحانه ونستغفره ونستهديه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 عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى الله الرحمن الرحيم lẹ́yìn eléyìí ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn lọ́fẹ̀ẹ́ yìí wọ́n náà ní owó tó káàkiri ọ̀gbìn àwọn ìmáàlá kálukú àwọn èèyàn wọ́n dúró sí àyè láti gba ìdájọ́ láàyè láti kó jọ. àárín àsìkò abájọ́ bẹ́ẹ̀ ní oríṣiríṣi ó ti ṣẹlẹ̀ àti kàánú oríṣiríṣi tẹ́lẹ̀ ṣẹlẹ̀ sẹ́yìn ní agbọ́nrin ẹlẹ́ẹ̀kọ́ kẹ̀lé ní ogún ẹ̀rọ mi ìdòkùn sáájú. mọ́rọ́ ti kù la àwọn èèyàn kan kárin kí ṣe gbàgbọ́ pẹ́. yóò ti ní àwọn káàbì lára ògbó ti gbẹ wọn bẹ́ẹ̀ fún. yóò wá fa ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì ó náà ní pé àwọn tó náà kú ní òye ní ayé tẹ́lẹ̀ nípa síra ọlọ́run wọ́n wá wọ pé àwọn àtẹ́bí ọlọ́run ẹ̀jẹ̀ àlọ́bá kan bá abẹ́rẹ́ òkú fèsì dájọ́. ìgbà wo ti lọ bá ànábì adáwọ̀ àdìsí ọ̀rọ̀ àtọ̀sọ́rọ̀ àti ọ̀tà àlùmọ̀sínú Nuh ta ko si Ibrahim Ibrahim ta ko si Musa Musa ta ko si Isa Isa ni si Nabi ni wa ta ko ta ni abe abe abe si Allah tu ni Allah ni sa so ni wa ta ni wa ni Allah Allah pa ni ke la tu si ta jira ni wa ta Allah si inú gbogbo ẹ̀rọ ọmọ àdúgbò ọlọ́mọ ti ẹ̀ sínú ọlọ́run ti ló ń gbà láti wá sí ìdájọ́ tò ilé náà là ń pè ní ọlọ́run ìlànà tò ipò tí ó de ìyìn fún àdúgbò ọ̀sán láàrin sọ́nà àtẹ̀ntó nígbàgbọ́ sí pépé rẹ̀ àtẹ̀ntó nígbàgbọ́ sí pépé rẹ̀ àti ẹ̀tọ́ wà nínú àdúgbò rẹ̀ àtẹ̀ntó sí ní àdúgbò rẹ̀ gbogbo wọn ni wọ́n mọ̀ ní àdúgbò ọ̀sán láàrin sọ́nà tó ní ìgbàgbọ́ sí ẹlẹ́kẹjọ ọlọ́ọ̀bà nìkan láwọ̀ lọ́sọ̀ bá tó sáà mú un bọ̀ ọlọ́ọ̀bà nìkan lọ́wọ́ adé ní dídé tọ́tọ́ sí títóbi ẹ̀ lẹ́yìn tó lè sọ pé bíi tẹ̀dá lórí ẹ bá bíi tẹ̀dá lórí ọgbà rẹ̀ jẹ́ ọlọ́ọ̀bà ò lè sí àyè ìdájọ́ láàrin gbogbo ẹ̀dá wọ́n àtọ́lọ́ọ̀bà nìkan lá tọ́lá dé ìṣẹ̀lẹ̀ ààrẹ ọlọ́run ètò ilẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ ẹbí ìtọ́ka ọ̀rọ̀ àti ìdájí ọ̀nà ìpínlẹ̀ owó kìíní ìkàlẹ́ ọmọ ọ̀rọ̀ láti jẹ̀nà wọn láàyè tá a fẹ́ ṣèdájọ́ àti gómìnà àyè tá a fi ní orí ọ̀rọ̀ ọlọ́run máa fi gàdá búra rẹ̀ kò ní jẹ́ káàkiri owó wọn yọ máa jẹ́ ìbànújẹ́ ọkọ̀ fún wọn ìgbé àwọn ti rẹ̀ níyẹn tí pé ìyá ẹja wọn tó tó nípa táwọn onímọ̀ bọ̀ àwọn mọ̀mìnì ni wọ́n wà á ni wọ́n mọ̀ rí ọlọ́ọ̀bá ìpínlẹ̀ àti wọ́n gbé àjẹ náà lẹ́yìn ìrírí ti àlùmọ́ọ́bì àyíkájẹ́ ìgbà ìdájọ́ rẹ̀ ọlọ́ọ̀bá ìpínlẹ̀ àti wọ́n kàlá ìnáwó àrùrọ̀ ìdíjà ọmọ ìdè ìlà ọ̀rọ̀ orí báwọn káàkiri ṣe ń wọ́yẹ ẹ̀jẹ̀ àrùkù kì í ṣe àdídé àdídé ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n o ìnáwó àrùrọ̀ bí ìrìnjà ọmọ ìdè ìlà máa ọlọ́ọ̀bà àlejòọlá yóò di gàgà fún wa tí ò ní jẹ́ orí òun máa ń tọ́ àdì ọjọ́ náà. lẹ́yìn eléyìí ibi ìṣẹ̀lẹ̀ ẹlẹ́kẹ̀wọ́ wà tẹ̀lé òun náà ní kẹ̀lá ọ̀la ìdáhàlá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà àlejòọlá tí ó sọ láàyè tó fẹ́ ṣèdájọ́ tí gbogbo etí ọ̀gbọ́ gbogbo ẹ̀dá náà ní ọ̀gbọ́ fún ọ̀bàlejòọlá ọba wọn sọ̀rọ̀ yóò ṣe ìbáwí fún àwọn táàgì ọlọ́ni falanasi alana ẹ̀dínlẹ́nà oríṣiríṣi àìsẹ́ ìdẹ́ walanasi alana mọ̀sẹ̀lẹ̀ àwọn tá a fi ṣẹ́ tá a ká ṣẹ́ ránṣẹ́ sí tá a máa ń bí ọlọ́run sí wọn tá a sọ pé àkàlẹ̀ fún wọn á bí ọ̀rọ̀ lọ́wọ́ wọn jọ ìdàgbìyàmọ̀ gbàdàbàdì àyè ìkójọ tá a bá tá bá ìṣiṣẹ́ wa wàlá nẹ́sí àlá nínú ìkọ̀sẹ̀ nìyí. àwọn òṣìṣẹ́ tá a rán náà á bí ọ̀rọ̀ lọ́wọ́ àwọn náà ní bí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ọlọ́run sì ṣe ìbáwí fún àwọn káàbìrì ìjọ náà pẹ̀lú mi náà ń bọ̀ àbá iṣẹ́ àbá. àìsàn bí láàyè bí tọ́lá bá ti ní òun ní báwọn káàbìrì sọ̀rọ̀ òun ní báwọn sọ̀rọ̀ ni ọ̀rọ̀ òun yọnu sí òun ní báwọn kọ́lá ìgbéyà. lẹ́yìn ìgbà náà ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́kọ̀ọ́kànlá onáà ní àdáhùn àlọ́lá ìhàzọ̀ ọ̀jáde àyẹ̀wò tí ó ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ́ ní àlàjẹ̀ níwájú ọlọ́run ọlọ́run yìí bá ṣe àyẹ̀wò bá lù kó ṣe àyẹ̀wò ṣe bá lù kó níjọba ẹ̀ ní àwọn ọlọ́run ti kúrò àti gbogbo wa pátá wọ́pọ̀ lónìí àtàwọn dáhìrì wọ́pọ̀ ẹ̀hẹ́ ayàlejì wọ́pọ̀ lónìí àti ìyàwó wọn ti yá wọn ti parí dáa ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti wọ́pọ̀ wọn bọ̀rọ̀ níbi ọ̀pọ̀ ìjọ bá tilẹ̀ akọ̀kọ̀ ọlọ́run bá ìjọ lá ọ̀sọ̀ di ìjọ náà ọ̀rọ̀ di ọ̀lẹ́rọ̀ dáa ẹlẹ́kìtì la nígbà tí wọn bá àdìgbò wọn bá ṣe àyẹ̀wò ṣe ẹ bá ń kú hàn tákàdá wọn wà fún wa ara àyẹ̀wò náà ní tákàdá yìí àwọn ẹlẹ́ka tẹ́ ti ń pọ̀ báyìí báyìí láti tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tẹ́tíra tó ṣe é tẹ́ tí ẹ ń gbé tẹ́tẹ́ kan tí ẹ ń tí ẹ ń gbọ́tẹ́ lómi gbogbo báyìí wọn wà ló wà fún ọjọ́ náà jọ̀ọ́ nàìjíríà ọlọ́sìn mọ gbogbo tí mi ń bẹ̀ wà dáa ṣùgbọ́n torí ètò tọ́mẹ̀lé ni tọ́mẹ̀lé bá rí àwọn ẹ̀ńgbọ́n tó ọ̀ àìsàn bá ní wọ́n fi ọwọ́ rẹ̀ ilé ìgbà bàbàdà ẹ̀ ìwé iṣẹ́ rẹ̀ bá ní ọwọ́ rẹ̀ bá ibẹ̀ láti wá mẹ́nu bá oríṣiríṣi sí méjì ti ń bẹ fún wa òun náà làwọn yẹn máa tí wọ́n fi ọwọ́ ìgbà bàbàdà tiwọn àwọn kan ọwọ́ àlàáfíà ni wọ́n fi gbà sí kàdà lánàá làwọn amẹ́fà yìí pé àwọn ọ̀nà kẹta ló ń bẹ pẹ́ẹ́dẹ́ pé owó tí ọ̀rọ̀ ọ̀gbọ̀n báyà yọ yọ lẹ́yìn bàtà ó bọ̀ agbára rẹ̀ wọ́n lọ. apákan náà ló sọ pé àwọn ọ̀nà kẹta ni apákan mìíràn ní ju náà ni àwọn ọlọ́wọ́ sí náà ni ọlọ́wọ́ sì kò ní jẹ́wájú. àwọn apákan sọ̀rọ̀ pé wọ́n mi ní òdodo kí ọ̀gbọ̀n náà lálẹ́ ìyá àmà kí ṣe sí ti ẹ̀kọ́ ọ̀gbẹ́ àwọn pé lọ́wọ́ ọ̀tún náà yóò fi gbà ṣùgbọ́n òdìnnú náà gbọ̀gbọ́ wa yá ìtúsí àyẹ̀wò bí yóò ṣe wá wà ní àwọn ní rárá o àwọn tó rárá o sì ní ọgbọ̀gbọ̀ fi gbà tó o bá kú nù náà nínú wa ṣàyẹ̀wò bí yóò ṣe wá gba ìmí kí wàá kú lọ sí àdìyẹ náà pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀. nínú àdìsí kan àdéhùn sọ̀rọ̀ náà àdìsọ́lá ó yọ ọmọ ibi tí ó dé sí nínú àjẹnà tó kó ṣe wọlé rẹ lé ayé lọ ẹwù tí lórí ọlọ tọlọ náà kó ṣe ayé lọ àjẹnà náà máa gbé lẹ́nu tó ń dúró fún àwọn ènìyàn náà ní ọ̀sìn ìdìbò síbẹ̀ lálẹ́ ní àwọn àdúrà sọ̀rọ̀ àwọn èèyàn ọmọ ayé rẹ nínú àjẹnà ju kó ṣe wọlé ara rẹ ti gbélé nígbè tí ayé lọ. àìsàn fún ìdí abájọ ọdún náà ìjọba sọ kó kàkàdà ọ̀nà ni pé jiyàn níjọ́ náà ọbẹ̀ lẹ́yìn ọ̀fẹ́ràn yàn àdètí òwúlò àdètí òdòwúlò àdètí ògàmà ìgbé ìrọ̀lù òǹpa ọ̀ òǹkàbà ẹ̀ lọ́lẹ̀ wò ni yà wọ́n mọ̀ bàjẹ́ ọ̀tọ̀ gbójúmọ́ yàn ní ọ̀rọ̀ gbélé ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ ẹ bá ti mú mi tiẹ̀ náà ọjọ́ ọjọ́ bí wọn gbọ́ ẹ aráwọ̀ abalẹ̀ kò sí ìlànà ìyá náà. àtọ̀rọ̀ pa ẹgbẹ́ تبديل الحسنات تبديل السيئات بالحسنات ìtọ̀ ìpàṣípààrọ̀ tí ó ṣẹlẹ̀ pẹ̀lú dáadáa tí yẹn ń ṣe àti àyíká tí yẹn ti ṣe tẹ́lẹ̀ lọ́nà ó fi dáadáa pààrọ̀ àyíká nípa kọ̀ǹkúlùsì pẹ̀lú ẹ̀ ní ọlẹ́ni pé yóò ṣẹlẹ̀ láyé kò ṣẹlẹ̀ láti yà wọn. ẹ bá ti ṣe lọ́rọ̀ tó tú dáadáa tí bá ṣe ọlọ́run fi jùlọ ọlọ́run máa ń taari lọ síbi dáadáa tí wọ́n máa jẹ́ tí ó jùlọ wà fún tó ti ti bẹ́ẹ̀ bọ́ba tó wá jọ ní àdìyá ma tí ọmọ bẹ́ẹ̀ fẹ́ bu ọlọ́run pé pé àwọn ẹsẹ̀ kéékèèké ní òbí nínú kákàdá rẹ̀ ńgbọ̀n bá wá sí ẹ̀gbọ́n máa bà pé kí wọ́n jẹ ẹ̀yìn bá nílá kí wọ́n bá gbogbo àjẹ́ náà yá fún àpò ìgbọ́ náà òun máa orí jẹ́ ẹni ọ̀sán sára kó sì rẹ́ nígbà tó sọ̀rọ̀ yìí ìgbé ẹwọ mẹ́ẹ̀ẹ́dẹ́ni ṣùgbọ́n lórí trọ́ọ̀tù tó lè kíra ààyè ààyè ààyè táwọn ẹ̀kọ́ sáàyè rọ́mọ́. lẹ́yìn ìgbà náà ni ìṣẹ̀lẹ̀ ẹlẹ́kẹtàlá tí kálukú ọ̀ka síra rẹ̀ tí wọ́n mú ìwé tí wọ́n mú tí wọ́n kọ́sẹ́ rẹ̀ sí kálukú ọ̀ka bóòlù ìṣòro ó sì ṣẹlẹ̀ à ń bọ̀ àtò díẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run wa lè kíra yóò fi mọ̀ wá. ọ̀sẹ̀ sàrà ọ̀sẹ̀ sàrà òkun yẹn ní nǹkan ọ̀yọ̀ fún wọn tí bóòlù àti àwọn àjẹ ọ̀sẹ̀ ra wọn. ọlọ́ọ̀dẹ ọlọ́ọ̀dẹ ìṣòro yìí wà ní ọkọ̀ àdúgbò àti ìṣeré. ẹ bá wò ní wọn lẹ́nu gírèdì ọláàbọ̀ tí mo gírèdì ọláàbọ̀ sára àti àwọn òní mọ̀ ọlọ́ọ̀bà ìgbọ̀lá ni ọ kálukú náà wà ń pè á ah, nǹkan yìí ẹ ìtàn láàyè. ẹnì kọ̀ọ̀kan ilé ọ̀gá síra rẹ̀ tí ò sí èmi ti bẹ̀. kódà ẹlòmíràn tó fún yàrá mi lò lọ tí wọ́n mọ̀ sí ààbò mọ̀kàrà ó pété àbíyá wàlámù àdìrímà nìsà àbíyá ẹ̀wọ̀n ìtura òrè ìwé òrè ẹ̀wọ̀n ká ẹ̀wọ̀n ká gbàgbọ́dọ̀ nàìjíríà mọ̀. lẹ́yìn ìgbà náà ló wá ku ìṣẹ̀lẹ̀ ẹlẹ́gẹ̀rẹ̀lá láti ní ìṣẹ̀lẹ̀ ńlá. òun náà ní ìṣirọ́sẹ́ àti sọ̀rọ̀ tí ń dẹ̀ tí wọ́n ìṣirọ́sẹ́ yẹn lánàá. òun náà ní wípé ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò kú kálukú dúró níjọ́ nàìjíríà mọ̀ yóò sì fi iṣẹ́ rẹ̀ hàn ní ìfọ̀síwẹ́wẹ́ kò tí ì kan òṣùwọ̀n rárá ní ìfọ́síwẹ́wẹ́ náà bá lè gbẹ́lá òkè máa ọlọ́dẹ lọ́nà dá bọ́ ọ ọ̀nà àti tóbi ọlọ́run wọn àná rẹ̀ o. ọbẹ̀ ilé yìí ó ti gbàgbé àwọn kan ọlọ́run fún wọn láti ọlọ́run àwọn ìpẹ̀lẹ́ ẹ̀dùn ọgbẹ́ abẹ́ ẹni ọgbẹ́ ẹni àtúntò ìṣòro ẹ̀. ọlọ́run sọ pé yàwó máa yẹ̀lọ̀ àkùrù yẹ̀lọ̀ àkùrù أحصاه الله ونسوه والله على كل شيء شهيد من سورة المجادلة آية أربعة يوم يبقى يوم يبرأهم الله ọjọ́ pọ̀tọ́lọ́ ọba àlejòọ́lá tí ó gbé wọn dìde tí ó gbé gbogbo ẹ̀dá dìde jẹ̀mí àná pátápátá kò di sana, ìgbà. Báyọ̀ náà fi ohun ọ̀nà ọ̀bọ̀ wa máa ta kálukú nílò yóò máa fún òbí máa àlè gbòòrò yóò máa ta lóko pẹ̀lú tí wọ́n ti ṣe é sẹ́lẹ̀ aṣọ ńlá ọlọ́run ti orang láti ná ọ̀sẹ̀ kù kankan wà náà sòrò. Báwo bá ṣe wọ́n máa máa rí lákẹ́yọ̀ àwọn aṣọ ní lákẹ́yọ̀ ọba ẹ máa ń di ẹdí ẹdí ẹdí ẹdí àtúntò ọmọ ẹni tó tọ ọmọ ẹni tó tọ ọmọ ẹni kódà wọn sábà ojú omi yẹn lá gbọ ọba yẹn lọ ọlọ́dún lè gbóná náà gbọ ọba yẹn náà. lẹ́yìn ìgbà yẹn wọn bọ́ síbi agbọ́nrin lábẹ́ ìṣirò sẹ́yìn gbígbó lọ́dọ̀ ọba ìṣẹ̀rọ̀ kẹlá bóun sì sọ̀rọ̀ rẹ̀ nù kọ̀ọ̀kan pété àṣùlá nìyẹn. gbẹ̀rẹ̀ lẹ̀ fún wa. alákọ̀ọ́kọ́ ni pé láàyè míì ọlọ́run ṣe ẹ̀yìn fún àwọn mọ́mìnì òdodo àwọn tí wọ́n nígbàgbọ́ sí ìṣirò sẹ́ wọ́n sì tún bẹ̀rù kí ni ọba jáde jọ náà kálukú ọwọ́ àwòrán rẹ̀ ìtẹ́sí lè ṣe ní pé káàdùkù káàdùn máa gbọ́ ká máa fà lọ ká máa bẹ́ni ká máa rárá o kálẹ̀ rí nǹkan múlò tí ó tó wá lò láàrin oṣù mọ́kànlá tó kọjá gbàgbọ́ ọ̀rọ̀ láàrin. àwọn ẹni ọlọ́run wọn nígbàgbọ́ pé ìṣirò sẹ́ńbọ̀ ọgbọ́dọ̀ wọn ṣẹlẹ̀ níbi ayé àwọn nìkan sáfún efcc wọn làwọn ti ṣe àkáǹtì àwọn ọmọ ayé ẹ̀sìn náà lè rí ó lè ṣẹlẹ̀ lẹ́nu lọ síbí ìyẹn ni ọlọ́run bá ẹni kí ọlá jù gbogbo nǹkan bọ̀ tó ti ká gbogbo ẹ̀ lẹ̀ àwọn ẹ̀ka ń bọ̀ ní ẹ̀ ti kọ gbogbo ẹ̀ lẹ̀ efcc ti àwọn ẹ̀ka sí òjú ti àwọn ti èèyàn buhari lọ gbogbo ẹjọ́ jẹ gbogbo ẹjọ́ pẹpẹ gbogbo ẹjọ́ yọnu sí kó làwọn ọgbọ ọjọ́ ẹbẹ tí mo rẹ ń lọ. àdúgbò náà ti ó ti ní lẹ́bi gbá kí o jọ kí wọ́n kọ́lọ̀ o wọ́n lọ́wọ́ epo lè rí tiẹ̀ ṣe ẹ̀gbin jẹ́ wọ́n sọ. ẹnìkan àwọn olóòótọ́ ni kò súnmọ́ òótọ́ ẹnìkan bẹ́ẹ̀ gbà bòtì oní oní ohun tó wọ́n à ń bàjẹ́ gbà bòtì tó bàjẹ́ wọlé wọn ni kó wọ́n jẹ. láwọn yẹn bá pé ọlọ́run sáà àwọn sàtì ọlọ́run tó wà ó ní kó dé ẹ̀mí ẹ̀mí jẹ́ ọmọ ẹ̀dígbẹ́ náà yìí ọlọ́run kọ́ sàánú wa. àfẹ́ ara wa lè ọlọ́run lọ lẹ́yìn bàbá bàbá wa ti jọ ọkà ìbárí kan bẹ́ẹ̀ pé wọ́n gbé ìjọba fi sixteen billion dollars ìjọba ní ẹ̀sìn lórí electricity Nàìjíríà tí ò fi kúrò pẹ̀lú jẹ́ kó ṣèlú lórí àti ṣe o ẹ̀rọ kó ṣèlú náà ní fáwọn pọ̀ rẹ̀ náà tó sà náà tó mọ̀ ọ́ kí gbọ̀ngàn dà o. ṣùgbọ́n tó ti rẹ̀ fúlàní dáadáa bàbá náà mẹ́rin mẹ́rin ní ìsìn tọ́wọ́ fi bàálà tí ó tún mọ̀ ọ́n fọ́dún mẹ́rin tí òun ní lójú tiẹ̀ ní ẹni fúlàní ẹ̀dọ́ wa ti di pé ọ̀nà báyìí ọ̀dọ̀ ẹ̀dá gbogbo ọ̀nà báyìí èèyàn gbogbo àgbáyé ni kò sí ẹnìkan tóbi sí tẹ̀kíyìrò lẹ́ẹ̀rí ó lòun fẹ́ pa àwọn ìrìnàjò kù lẹ òfin àgbáyé ni gbogbo àgbáyé ní òbí òkú tí ó lọ ó lọ sí ìsọ̀rọ̀ rẹ̀. ìní Israẹli wà lórí wàhálà rẹ̀ ìjọba Israẹli lọ́fẹ́ fún ilẹ̀ tẹ́lẹ̀ kò ní sí kankan ẹ̀ lábẹ́ àwọn ọmọ Israẹli lọ. orí wàhálà lọ́wọ́ láti nineteen forty eight tó ti gba Palestine kò tí ì bọ́ bẹ́ẹ̀ ó ti lọ bí seventy nine years ẹ ẹ dáhùn ẹni oṣù àbí sixty fifty two comma comma nineteen fifty two comma nineteen ẹ̀ẹ́n ẹ̀ẹ́dẹ́ gba seventy one láti nineteen forty eight ìlọsí ìlọsí bẹ̀rẹ̀ ó sì plan it before that ìgbà tó bẹ̀rẹ̀ implementation ẹ̀wà bí ìsúná plan it. Kalau fi gbé lọ́dún yìí àti kò sẹ́ni tí wọ́n pa ìròyìn lọ́dún kò sí irọ́ ńlá bá bẹ̀ yóò bá wà sọ fún bẹ́ẹ̀ pa àwọn ọ̀ràn mi nítorí irọ́ ni ìyá ẹ̀ àwọn kò fẹ́ pa àwọn ọ̀ràn rẹ̀ jẹ fúlàní kò fẹ́ pa àwọn ọ̀ràn mi irọ́ ni ṣùgbọ́n nígbà tí nígbà bá ti wù ti wọlé èmi fúlàní náà ni nígbà bá sọ̀rọ̀ tiẹ̀ sẹ́kọ̀ mọ̀ nígbà náà pé fúlàní wíwá àti ọ̀fẹ́ wọlé ọ̀nà wo ló tó ọlọ́kọ́ sàmú wa àwọn tó wà láwọn kan ní òru àwọn péjọ àwọn ṣe ó jẹ pé wọ́n máa ń lówó tó wà tó kọ́ tí wọ́n máa ń kó gbogbo èèyàn wọ́n máa ń kó mẹ́rẹ̀ wọ́n ní àwọn Yorùbá elders àmọ́ yìí Yorùbá ti bẹ ní aláàjì òsì nù wọn àgbẹ̀kọ́ lómi sàtọ́jú ayé ẹ̀sán burúkú náà ìjọba bá mi ọ̀yẹ̀kọ́ gbogbo àwọn kọ́ báyìí ìjọba bá mi ṣé tí àwọn tó bá jẹ́ tàbí àwọn ìjẹjẹ kan jẹ́ ìyẹn burúkú ọba jẹ́ àwọn bá jẹ́ sí ẹ̀sùn pé Yorùbá káwọn sọ pé Yorùbá ní ìpínlẹ̀ àgbà lọ́fẹ́ pa àwọn ọ̀rọ̀ náà àti lọ́fẹ́ pa àwọn Fúlàní ṣé ẹ bá làbẹ́ rẹ̀ àwọn èèyàn kúkú náà fẹ́ nu Fúlàní jẹ́ dá wà lálẹ́ bá lọ́ gbogbo Fúlàní náà gbé dàjẹ́ mi lórí. wọ́n mú yàtọ̀ láàrin gbogbo ara àti Fúlàní kò yé wọn. àkókò ara mi ṣe Fúlàní alábá àwọn ará bẹ̀ẹ́ dúkùrì àwọn kàlórí àwọn kọ́ni àwọn ní ẹ̀kọ́ kọ́ sí ìjọba. Islam lórí nọ́ọ̀nù tẹ́lẹ̀ kó tó wáyé kó tó máa dá lórí òde àwọn ti for for dozens of years náà fi lóògùn náà hundreds of years tẹ́sí bẹ́ẹ̀ láti Sudan ṣé ìwé wọn tó ṣé ìgbà wọn lo ẹ̀míà pẹ̀lú ẹ̀míà wa tó máa dá lórí òde ló gbé ẹ̀míà yà wá àwọn yẹn ní ẹ̀bẹ̀rẹ̀ sí lọ àmì àmì ẹ̀míà sọ̀rọ̀ ẹ̀míà ìyàtọ̀ wà láàrin wọn tribalism náà wà nínú tí gbogbo ara àwọn ṣe ọ̀fẹ́ bí sọ̀rọ̀tì yẹn kó wọ́n padà èké agbára ti ń bẹ fún ọ nígbà tí ẹ̀ka lẹ́nu ti wà ní kiri ọ̀fẹ́ kó wọ́n padà fún bẹ nínú ọ̀sẹ̀ tó ní ẹ̀ka lẹ́nu wọ́n tẹ́ ká bá yẹ kó padà wọ́n á fẹ́ lọ wọ́n ti ti ẹlẹ́sìn ní. sọ̀rọ̀ gbogbo ẹ̀ kọjọ́ra wọn rárá kọjọ́ra wọn rárá ṣùgbọ́n wọ́n máa dá gbogbo mọ́ra wọn gbọ́dọ̀ pé ìjẹun ẹ̀ tí wọ́n fẹ́ fún yín lọ́rọ̀ ó ní tọ́fẹ́kọ̀ wò bí tọ́rọ̀ abẹ́ dùn ní ọ̀pọ̀lọpọ̀ ignorant of it wọ́n wà ọ̀rọ̀ mi ká gbọ́n máa dì ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà òfìlẹ̀ ìgbìmọ̀ táwọn ọmọ ọgbà òkú bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ ìjọba àti ibo àdáwọ́gbá táwọn wà sùn lọ wọ́n yọ ọmọ gbọ́ àlọ́kọ̀ ìwé ọ̀fẹ́ tó là ní <laughs> ọ̀rọ̀ tó fi tọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n lábẹ́ tọ́lọ̀ ń lọ́sọ̀ àwọn akọ́kọ́ wà lẹ́ ṣùgbọ́n ìfẹ́ òṣèlú ẹ̀ anú òṣèlú kìíta pébi mo fẹ́ kí pé báyìí mo fẹ́ kó sí rí kó sì máa gbèmí lọ ìní ká dùkú bá a ṣe wo sàkó rẹ̀ ó sì ń yé wọ́n jẹ́ pé yorùbá lọ́kàn ní ti abẹ́ ẹ̀kọ́ ní pẹ́sidẹ́ntì ẹ̀ ìṣe sára ló pe fún nọ́ọ̀bá ó lè tó padà bọ̀ àti sọ́ọ́ pẹ̀lú àti ọ̀dọ̀ ọmọ ló tó wá padà sí ṣùgbọ́n bí bàbá ẹgbẹ́ di ìgbẹ́ ọ̀gẹ́gẹ́ ló ní pẹ́sidẹ́ntì wọn lẹ́yìn lọ́dún èkó láyé tọ́lẹ̀ ìjọba ìta ló wá ta ní ọgbọ́n gbogbo tẹ pẹ́sidẹ́ntì ọ̀dẹ sọ́yẹ́ pẹ́sidẹ́ntì ilẹ̀ àbí tológun lẹ́yìn ọ̀nà òsì. sọ́jà kan bí ọkọ̀ ẹ̀ ti jẹ́ tí fìdí ẹ oṣù mẹ́ta òun ga kó fáìlì tí wọ́n kàṣà gbé bẹ́ẹ̀ pé káàbí fi ọba mú nígbà tó kọ́ náà kọ́sà ló wa wà á tún wá sí ọ̀la àti tòbí lọ́wọ́ náà mi káfẹ́ ara wa lọ́jà ṣùgbọ́n òsì tá a fẹ́ràn ẹ̀sìn Islam náà lórí tí wọ́n kọ́ àti Yorùbá àti tèmi Yorùbá Islam tó wà á tẹ̀sí mọ́ bí àfìlélá ẹ̀mí àwọn àtàkọ́ ọ̀rọ̀kú ẹ̀ẹ́dùrọ̀mẹ́sì ọlọ́run ẹ̀ẹ́dùrọ̀mẹ́sì ọlọ́run ẹ̀mọ́ tó kálá ilá ẹ̀mọ́jà tó ká ọ̀la tó yọ lọ́wọ́ láàrin ọ̀nàkọ́ ọ̀nàkọ́ àwọn ṣe. àwọn ẹni ọlọ́run wọn mọ ẹbẹ̀rù sí o bí táwọn nìyẹn lọ́lọ́run sọ yìí والذين يسلون ما أمر الله به أن يوصل والذين يسلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب من سورة الرعد آية الجوان àwọn ẹni ọlọ́run àwọn tó lé pé nǹkan wọn ń pa wọn من fi هو máa ويخشون ربهم ميقام ذلك wọ́n ṣe kòkò jìnnì fún ọlọ́ọ̀bá nìkan náà ọlọ́ọ̀bá wọn ni wọ́n bẹ̀rù ní ẹ̀sẹ̀ ju ẹni pé lọ wáyà káàbù náà sùúrù àlèkísà wọ́n sì bẹ̀rù wípé káàbù ọmọ sẹ́yọ níbi ìṣirò sẹ́ káwọn sì wájú ọlọ́ kọ́mọ̀jà sí wàhálà kọ́mọ̀jà sí bìtì náà ọlọ́dà kọ́mọ̀jà sí bìtì náà fún ajọ́ náà lọ́la tó bẹ̀rẹ̀ wọ́lá rẹ̀. ومنهم من إن تأمنه بقنطار يؤديه إليه ومنهم ومن أهل الكتاب من إن تأمنه بقنطار من إن تأمنه بدينار أيوة، بجنان بجنان ومن أهل الكتاب من إن تأمنوا بقنطار يؤديه إليك ومنهم من إن تأمنوا بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون سورة آل آية ọlọ́ni wọn fi áhẹ́lì ìgbà ọ̀fẹ́ nínú àwọn tá a fún síra ṣáájú rí ànábì sọ̀rọ̀ láàyè àwọn yahudi àtàwọn nasọ́ra mani nta amani òbí kọ nǹkan ọ̀rẹ́ yìí á di ilẹ̀ ẹ tó ṣe pé tọ́ ọba gbé ẹrù ẹrù tó wúwo ń owó tọ́ ọba gbé ti báyìí nítorí ìbẹ̀rù ọlọ́run yọ ọ̀pá kalẹ̀ fún gbàdúrà dé tí òṣèlú mú kẹ́kẹ́ bẹ́ẹ̀ ọbẹ̀ nà ọbẹ̀ ومنهم من إن تأمن بدينار لا يؤدي إليك إلا ما دمت عليه قائما ọ̀n bẹ́ẹ̀ tí wọ́n tó yẹ pé dínárì ẹ̀yọ ọ̀nà báyìí pépè ẹ̀yọ ọ̀nà báyìí lọ́ba gbogbo kọ́ lọ́ọ́ lọ́dọ̀ tọ́ ọ̀bá gbogbo kò tì lẹ́yìn bọ́ba bẹ́ẹ̀ gbà káàdì bí ọlọ́kadà ní ti lọ́nà. ẹ̀ńtọ́ wá ṣe pé ẹ̀wọ́ ọlọ́run ń bà níbi ìdánkù yowó ńlá ẹ̀wọ́ ọlọ́run fún ọ̀bà ẹni wá ṣe pé ẹ̀kọ́ ọlọ́run bá níbi owó ńlá kíkà owó lówó owó tó tó bá ẹ̀dá ẹ̀dá ọ̀fẹ́. gbọ́n bá jẹ́ pé kọ́mọ̀ ni ọ̀fẹ́ dàpọ̀ tiẹ̀ nígbà tí ìmú thousands ìmú billion ṣé owó ní sinisi ní wàá torí ẹ̀ pé ẹ̀kí wá wọ̀ sí ẹ̀ṣẹ̀ ẹjọ́ wá jọ lọ. torí ẹ̀ ti jẹ́ pé tọ́rọ̀ bá ti dà wá àti ìjẹ̀pọ̀ owó tó pọ̀ ní gbàngàn rẹ̀ owó tó kéré ni ìwọ náà sì wòye kékeré sẹ́tọ̀ rẹ̀ ọyẹ kó tọba tó á ti ṣe òde bẹ́ẹ̀ láti tẹ̀ ẹ́ gbogbo tó lè rí lójú wa bẹ́ẹ̀ sábà kọ́ ń jẹ́ pé kéńké náà ni wàá bá a máa ṣe ń wájú ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́ọ̀ni yẹn yàtọ̀ àkùnrin náà sòrò wà yàtọ̀ àkùnrin náà sòrò wà lẹ́kẹ́ sáábẹ́ àwọn ẹni ọlọ́ọ̀ni wọ́n máa bẹ̀rù kí àbúrò àwọn ayé oríṣiríṣi wá pọ̀ lọ lọ́nà fi ní àwọn ọmọ mi lè wò ó lè sá àwọn tẹ́ ń bẹ̀rù ìṣirò. ìrántí lọ́nà tó ń wá fún wa ní Quran òun náà ní pé ọlọ́run bá lè jọ lá ó kìlọ̀ fún wa ó mú ìpayà wa ó dẹ́rù bà wá lórí kíni lórí ṣùkú ìṣá sọtọmọdé yìí pé àbúrò ọsẹ ọfẹ lómi ń ìṣirò ń gbà bá ṣe ìṣirò rẹ torí pé ìṣirò kò ní mú àbùkù lọ tí a bá lè fi sí ná ọpọlọ ìṣẹ̀lẹ̀ ní ọmọ tẹ́lẹ̀ ní ọmọ tẹ́lẹ̀ ní tọ́wá lè lọ́jọ́ lọ́lọ́mù sọ́kọ́ sọ́ọ́tù ráàyè bákan náà ayé àyè tí ì gbé bẹ́ẹ̀ ní iná sàdáwó lọ́rọ̀ bìhìm alẹ́kọ̀sùnà. àwọn tí a jẹ́ kí ọlọ́ àdẹ́tẹ̀ ní ọmọ bẹ fún wọn والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء النساء ومأواهم جهنم وبئس المهاد àwọn ọmọ ọjọ́ bíi tọ́lọ́ ọ̀gá tọ́lọ́ ọlọ́run kò wọ́n ti bí tàwọ́bí fún ọ̀gá ọlọ́run kò wọ́n ti bí sọlá fún òbí ọlọ́run kò wọ́n ti dàgbà fún ọ̀yọ́ ní wọ́n ṣe àjì irọ́ ni dúkìá dúkìá ọmọ nítorí tó dàbí ilé ayé tó bá ń bẹ fún wọn tó jẹ owó tọ́lọ̀ tó wá jọ pẹ̀ tó ṣe láti pèlè tẹ́ bá láwọn ọ̀pá kalẹ̀ níbi lọ́jọ́ àdìdè wọn wọ́n fi ní ìṣirò òmìnir onísàmàlì kẹtọ fún wọn làwọn sùgbẹ́ ọ̀láyé làwọn sùgbẹ́ lè fi sa aburú ni ọmọ bẹ fáwọn èèyàn yẹn bí ìṣirò tí wọ́n ṣe wájú ọlọ́run ọmọ àwọn àwọn ibi tí wọ́n sẹ́yìn sí iná iná dáadáa wàbí ìsàlùmẹ̀ dáadáa ó burú ní ààyè ibi tí èèyàn máa ń gbé wọ́n fi ìbùsùn sí wọn mọ̀ sílẹ̀. ìrẹ́lẹ̀ kẹta oní àyè máa wà lára fi lọ́mọ ìlú kẹfìrí ilẹ̀ ìsà inú ayé àkùrán wọn bẹ́ẹ̀ tọ́lọ̀ balẹ̀gbọ́lá tó fi kú àwọn èèyàn tí wọ́n ń pè ìṣirò rọ àwọn èèyàn kò ní gbàgbọ́ báyìí àmọ́ ń bọ̀ pé ní ebi ọlọ́run wá sí sí. ọlọ́run sọ wọn abúlọ́tò nẹ́bà ayà àgbèjì wọn ìdè káàkiri ọlọ́run àyíkẹ́ lọ sọ pé iná jáhà nàmọ́ ká anábì mi sọ ètò ìnàmọ́ àgbà láàbì fínà fi hà àkọ́gbà láyà tó kú fi hà bá mi dáhùn wọlé aṣọ ìlà. علما وفساقا جزاء وفاقا إنهم كانوا لا يجدون حسابا وكذبوا بآياتنا كتابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدهم إلا عذابا رسول الله إن جهنم dájúdájú iná jahannama káàdà ti lè sọ̀dà olùgbọ̀dẹ àwọn káàdìrì ojú kalẹ̀ ṣe pé ẹ̀tọ́ wà lùgbọ̀dẹ yẹn ọmọ ọmọ èèyàn ní màkọ́ wà bẹ́ẹ̀ ojú ìlú bẹ́ẹ̀ wá tó sí ọba ìyàtọ̀ náà lórí oṣù ẹ̀rẹ́ ti mọ̀ olú ẹ̀ ti fọ́ wájú ọmọ ìyàwó lábẹ́ ìlú gbogbo ọ̀nà náà iná jahannama káàdà ti lè sọ̀dà jahannama olùgbọ̀dẹ àwọn káàdìrì ibi tó wà ìrètí wọ́n já bẹ̀ báyìí ọ̀sán nìyẹn kò sí wọlọ́ ọ̀kẹ́ lórí lọ lè tọ́ ìnà àgbà yóò jẹ́ ìbùsẹ̀ yìí sí fún àwọn tọ́ọ̀gì ọlọ́mọṣẹ́ àtọ́jú àwọn kí wọ́n kọjá àlá ọlọ́ lórí iye ìwẹ̀ dábìtì ìnà fi àkọ́gà ọdún rẹpẹtẹ. mẹ́ta ẹ bá pẹ́ta ẹ bá pàdé nù díẹ̀ kò sí wàlà àṣà ọ̀rọ̀ ọ̀gá nǹkan mú tí ọ̀rọ̀ wọn ló gbẹ kò sí ṣùgbọ́n ọlọ́run wá fún wọn lẹ́sẹ̀ ní pé ìlà àbí ìmọ̀ràn ọ̀gá sa ọ̀ àfi omi gbóná àti àwọn wẹ́dẹ̀ ètùtù ìwọ̀n mọ̀ ìwọ̀n mọ̀ ìgbó nínú dáadáa náà nígbà tó ń mú yàn tí náà ń dó yàn tẹ́tọ́ á tún sọ pé yóò fẹ́ onídìí omi ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ gbọ́dọ̀ àdúgbò bí kò bí gbóná bí kù lọ sàmúwà. Làtọ́ pé ara yóò tó ti dà bọ̀ sára ti rí ayé. Èèyàn gbọ́dọ̀ bọ́ ọ́nú náà nílé ayé wọ́n pẹ́ bẹ̀rù tó máa sọ̀rọ̀. Abẹ́ ẹ̀kọ́ ni àwọn yóò tó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n kò tẹ̀ sí díẹ̀ pé náà wọ́n gbà lọ. Àwọn yóò tó máa sọ̀rọ̀ ayé ara yóò ti yí kúyà. Wọ́n tó wá bí ẹ̀ bọ́lá kò ní kọ́mọ́ kọ́mọ́ bì rírì lásán kan ẹlòmíì yóò bí gbogbo jẹ látara káàtó wá pé yóò tún wọn gbèsè ní ọlọ́pàá nígbà tá àwọn ìgbà kan ẹ̀sán tó ní bàmú sí táwọn náà ṣe lé ayé nìyẹn wọ́n gbọ́ wá sí wọ́n ti wá sí wọ́n ká kura ní ẹlòmíì gan oúnjẹ tí ó lò láìpẹ́ kura ní omi tùmọ̀ yóò sùn wọn là ẹgbẹ́ òṣùṣù ní náà lọ́rẹ̀ ẹ̀sán tó ṣe déédéé iṣẹ́ tí wọ́n ṣe ní ọlọ́run ṣàbóṣù sí wọn ìnà òǹkanu láàyè ìdìbò lẹ́nu sábà olóṣèlú làkọ́wájú tí ọ̀gá wa kọ́ ọ́n gbọ́wọ́ àìmọ́lẹ́sẹ̀ sí ìnà òǹkanu láàyè ìdìbò lẹ́nu sábà àwọn èèyàn yẹn wọn ò ṣàgbéyìnlé wọn ò fi ẹ̀sìn kan kà sí pé ìṣòro sẹ́ẹ̀tì kan bọ̀ láti yà ẹ má mọ̀ pé ìṣòro sẹ́ẹ̀tì kí ló dé lọ kí ló fẹ́ kó owó lówó sí kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe kò sí tó fi ṣe kí o ti mọ̀ pé ìṣirò ṣe ń bọ̀ ọ̀nà ọba àdébẹ̀ láti ní ẹsẹ̀ gbogbo ọ̀nà. ìgbà bá tọ̀ ọba tọ̀ ọba tọ̀ ọba gbà pé ìṣirò ṣe ń bọ̀ wọn ló lẹ́sẹ̀ ìlú mi gan ní ìgbà ìdẹ́ bá sọ̀ mí lọ́wọ́ rẹ̀ gan wá sí ní oṣù máa ṣe ní bí ẹkú òdìjẹ́ ìlú Islam ẹkú làbá Islam ẹ pé ààbò mi mímọ́ ẹ̀. lórí àwọn ọmọ ìjẹ́ yàgbọ́ ayé irun bẹ́ẹ̀ ló ní ìgbà ó ti kọjá ó ti kọjá tó wù wá níbi ó ìtọ́jú tó tọ́ bá sòṣèlú dáadáa owó rẹ̀ gan ti tó wọn náà ẹ̀bùn táwọn èèyàn bá fún ọ ọ gbọ́dọ̀ gbà níbi islamic ọ̀tọ̀ọ̀tọ̀ islamic rules ọ gbọ́dọ̀ gbà àbíkú ọba ti kú òlù ikú òkè yẹn yẹn tó sì lè torí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ ọ̀rọ̀ yẹn fi mú oúnjẹ yẹn wá ẹlẹ́mi ò tóbi ẹ̀gbá kọ́ńtà ẹlẹ́mi ò tóbi ẹ̀gbá kọ́ńtàkùn ọ̀rọ̀ ìlú ẹ̀gbọ́n wa kó o ṣe fún ọkọ tó dé di ibi tọ̀ wa káàdì ọ̀sán àtọ̀ ọ̀pọ̀ ẹ̀ ọba àdúgbò lè yá ẹ̀kọ́ tó fi bàbá rẹ̀ kó gbọ́ àwọn ọ̀dọ́ lẹ́nu rẹ̀. wọ́n ní ọba ní kó fi máa bá àfojú kó bí àwọn kọ̀ọ̀kan tó fi láti mú àbílẹ̀ tiẹ̀ tí òjò ọ̀tà kẹ́ẹ̀kẹ́ ìkọ́lé tó gbọ́ wúlọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́tẹ̀ sáwọn wọlé kó wọlé ní sọ́ba ní sọ̀tàlá. <laughs> àtijọ́ ìyẹn ti máa bá àwọn ẹ̀rẹ́ kò jẹ́ ẹni máa fún ẹ private àtijọ́ wọn ti adára sí ní ìsìn nígbà wọn bá dúró ipò tó wọn gbẹ gbòdera wọn tó kókó fún àláàtì kan láwọn lọ wọn jù sí yẹn owó ń bọ̀ wọn lára ní abẹ́ ń tẹ́kọ́ lé ìṣẹ́ ìjẹ́bẹ́ mi gbọ̀gbọ̀ ìjẹ́bẹ́ mi gbọ̀gbọ̀ ẹ̀tọ́ dáàbì lẹ́yìn tí òfin ọ̀nì gbẹ̀ngàn tó wá ló kọ́ńtàkì tó bá ló kọ́ńtàkì yóò dìbò àti ètò gbogbo wájú ọ ó tó kù gbẹ̀ngàn tó fi ṣe gbọ́dọ̀ pé sọ́ni tó yẹ kó ṣe ó ṣe kó tó máa bu owó èrè lówó lọ́wọ́ jẹ gbogbo kọ́ńtà iṣẹ́ bẹ́ẹ̀ kó fi bá mi tú ní ìrọ̀pẹ́ yẹn ní ìrọ̀pẹ́ yẹn bẹ́ẹ̀ wà ní ọ̀gá ìrọ̀pẹ́ yẹn kó o ṣe. Ndí olóṣèlú kan sọ ìmọ̀ ẹ̀ níbi yìí tẹ́lẹ̀ kọ́ wà lára. Àlá àbá àgbà ló sì bu aláàbẹ̀ wà lónìí, àbá bílé rẹ̀, direct commission. Ìjọ yẹn tó wọ́n ní two million sí ọ̀gá ọ̀lá ìwọ̀n wọ́n ti twenty million mi jáde. Ẹjọ́ kọ̀kọ́ wá sáyẹn tí ó lè fẹ́ sọ fún ìkókò tí ọ̀tẹ́ẹ̀lì sọ̀rọ̀. Àwọn olóṣèlú sọ àwọn sáà sáà sáà sáà ìdáhùn sí náà àtẹ̀tọ́ gbọ́dọ̀ àtẹ̀tọ́ ọlọ́pàá àtẹ̀tọ́ ìlú sọ̀rọ̀ dáadáa yóò lóun tó ṣe ìlú náà ni yóò sì gbogbo ẹsẹ̀ méjì fún ìlú olóògbé bẹ́ẹ̀. ṣé tó ṣe lù nù ẹtì ẹtọ́ wà sí Si olóògbé ẹsẹ̀ olóògbé tó ṣe lù. ṣùgbọ́n tí wọ́n rí bẹ́ẹ̀ iná ní àpapẹ́ àpapẹ́ ìnà òǹkàánú láàyè ìjú náà ìsàgà. wọ́n jẹ́ tí ò ṣe àgbé ìlera rárá kó o tiẹ̀ kó tiẹ̀ sọ tẹ́lẹ̀ mi báyìí lọ lóṣù ló bẹ yóò tún máa fi ṣẹ̀fẹ̀ yín yóò tún máa fi ṣẹ̀fẹ̀ yín yóò tún máa fi ṣàwàdà ọ̀gá ìjẹ́ gbójú lọ́pọ̀ ẹ̀sìn gbẹ̀yìn mú ìdá ìdá alábòsí a máa ń lówó yọ̀rọ̀ bàbá wa alábòsí a máa ń kọ́lé alábòsí a sì máa ń bímọ ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí ọmọ ní dára máa ṣàbòsí rẹ̀ tó nígbà tí nígbà tí wọn láyé kájú bá dé ọmọ kò sì tó ọmọ kò sì tó owó tó mélòó lọ bẹ ní ibi owó tí kò sì wọ gbogbo tó wà ti pọ̀ tó wà ti pàpọ̀ náà ní lọ́sùn yẹn. ìní ọgbà fẹ́ ọ̀rẹ́ pé ọdún kan ọdún méjì ọdún kan ọdún méjì ó lè má di bẹ́ẹ̀ tí ò ní bá lọ́jọ́ bẹ́ẹ̀ tó wọlé wá àwọn ẹ̀ka sì ń di à wọ́n sì ń di inú yà wọ́n sì ń di inú sí. Perpusatwa Kami inna ja'an eh, Alam ni jaza Amkibawa Esmatu sidikin Siasina alamwaya Innahum kanum ya yarithuna Isaka Terus itu mau sakit Dia siworo ke kambaran kiamat Apa kita basara Tuh nah lihat posisi Jus ya ó sì ń gbàgbà tó ń sàkàmọ́ tiẹ̀ àìnígbàgbọ́ ní òṣìlò ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ onígbàgbọ́ kọ́ náà bá àdéjọ láyé ó sì sì owó lórí owó fún náà yóò sàbáyé sì gbà ẹ̀jọ́ lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò tún lẹ́tọ̀ọ́ kọ́ bá sàkà ó tún gbà ńgbà tí wọ́n náà yọ sàkà alẹ́ ẹ̀rọ tó sàkà yẹn òwò yìí ọ̀jẹ̀ ó tún sẹ́kù tọ́ba tó wó ni ó tún gbọ́dọ̀ kan tó tẹ̀ lọ́wọ́ náà mẹ́ tọ́ọ̀nà mẹ́ tó tẹ̀ yà orí tiẹ̀ wò one point two million ọba ti ní lọ́wọ́ yọ sàrà ọ̀wá ọ̀wá ayé àti one point two million nínú àwùjọ táwa tó di ọdún kan o tó máa ń gbàtà kó sàrà nígbàlọ́ bẹ́ẹ̀ ti gbàlá lè kíá mọ́ nígbàlọ́ bẹ́ẹ̀ ti gbàlá lè kíá mọ́ ìnlẹ̀ ohun kánú láàyè ju ìsàgbà wọn ò ṣàgbéyèmí rárá ìpè ìṣirò bẹ́ẹ̀ lẹ́yìn ikú wàtá dàkú ayé àti náà. كذابا وتبقى يا ولد وتبقى وكل شيء أحصيناه كتابا ọlọ́run gbogbo nǹkan láti sí ní kíkọ́ lẹ̀ tí ò sẹ́nu gangan bá a bá ti ẹ̀rí nǹkan mèremère kíkọ́ kó bá ń ṣe ní ìsìn náà ó yẹ ká mọ̀ pé ó tọrọ lọ́nà. àbí ẹ̀rọ nǹkan tó yẹ tó o ń sọ lójú àgbàlagbà mi yọ ọ̀nà lọ́dà kí á kí á lẹ̀ kí á lẹ̀ kílẹ̀ ìṣẹ̀lẹ̀ àlọ́kọ̀ tó ọ̀hún ẹnu mi yóò mọ ojú rí yọ̀ọ̀kan mi ò lè fún ìfọwọ́ ta lọ́kàn tó wáyé kiri. ìjọba mo ń ka ń kówó kan lórí sẹ́ẹ̀tì agbára wáyé a mo ti sẹ́ẹ̀tì sọ àkáàtì mi rẹ̀ tí mi ojú mi rẹ̀ mọ̀ sẹ́ẹ̀kú lórí sẹ́ẹ̀tì tẹ́lẹ̀ lómi. ẹ̀rù náà máa yẹ ẹ̀rù náà wà. <laughs> wọ́n èyí kú omi ẹgbẹ́ ti kú ẹni mọ̀ bí o ti kú o ọjọ́ àlàyé o ọjọ́ pé ó ń sẹ́ẹ̀tì lẹ́tì ìyàwó rẹ̀ ti àgbẹ̀ pẹ̀lú àlè ti àyè àṣẹ́jẹ̀ wà lọ́la. gbogbo tí wọn kà sí pátá ọdún kan ló ń kú bí ọlọ́ innovation ọmọ ẹ̀dẹ́ nìyẹn ẹ fi màlúmọ́ tó ń ṣe ṣe fi bẹ́ẹ̀ kó tó lè kan mẹ́mórì mẹ́mórì tàbí àmẹ́mórì yẹn bẹ́ẹ̀ tó gbé sí ẹ ti sí yàrá kìnnìkú yàrá kìnnìkú àtúgbé kàṣídáyé àtúgbé ṣẹ́ẹ̀fù kàṣídáyé gbogbo síra pátápátá díìsì ẹ̀yọ́ kan tó bá ń lọ báyìí ìlọ́kù ìlọ́kù ìlọ́kù bíi mẹ́wàá nínú rẹ̀ ó ti wà ní díìsì ẹ̀yọ́ kan lọ́wọ́ lọ. tàbí kò sí ti bẹ̀rẹ̀ mẹ́mú ìwé ló wà. wọ́n ń tọ́ka lórí tuntun bíi ọlọ́run ọlọ́run ní rẹ́kọ̀dù bẹ́sẹ̀ tí ò ní ojú ara fún mẹ́rin ní ẹsẹ̀ pọ̀ tó ń lọ́wọ́ sí ní ọlọ́ni wa kúlà ṣe é aṣọ ìran ìta ara gbogbo nǹkan pátápátá làwọn ọlọ́run ti sí ní kíkọ́ rẹ̀ àfi kankan rẹ̀ ò fi lọ́mọ. Fàdókú fàdà nàṣí ìdàkùn ìlà àdàgà ẹ̀yìn káàkiri ẹ máa tọ́ ìyàwó ẹ máa jẹ́ sàn sàn fàdà nàṣí ìdàkùn ìlà àdàgà àní sàdéko kíní kan bí ju ìyá lọ ni àwọn tó máa pọ̀ sí i kọ́lọ̀ kọ́ sọ àlọ́ ọmọ sọ àpèké. inú ọ̀nà tó lọ́ọ̀ fi fi ìṣirò sẹ́yìn lẹ́nu Quran òun náà ni màá wá àti mọ̀ àsábàtì ìgbàgbọ́ àtọ̀ aláàmọ̀ ìlọ́sì. ọlọ́ọ̀bá àdéjọ́lá olóhùn ń ṣèṣirò gbogbo táǹsì kódà ìtọ́sọ fúyẹ́ nínú ẹ̀mí wa ọlọ́run ti mọ̀ ó sì ti ní ìṣirò wájú ọlọ́run ọlọ́run sọ ma tọ́lá tó ti bàbá àyà túra ìdìbò ìgbé lèlá yìí máa fi sàmà wá àti wà máa bẹ̀rẹ̀ àrùn wà ní tuntun máa fi àrùn tó ti fọ́n àrùn owó yóò ká sí lóko ọ̀bẹ̀ ńlá. فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير Kalau tí biasa sọ́nà tí bẹ́ lẹ̀ olóńgbé ẹ̀dẹ̀ kò lè gbé mẹ́. wáyé túbúlú máa fi àwọn oṣìkún àwọn olùkú ìtì bẹ́ẹ̀lú ẹ̀mí yìí tẹ́ bá fi hàn jáde tẹ́ sọ́ abẹ́ fi pamọ́ ẹ̀ tí ẹ̀ sọ jáde lẹ́yìn kankan kà á sí lókun gbèdé ńlá. ọlọ́run ti sèṣin lọ sẹ́kọ̀ọ́ ní tí ọdún bá jẹ́ mẹ́mbà náà ìwọ́n náà wá gbó pípò bẹ́ẹ̀ lórí ẹ̀jẹ̀ pẹ̀lú yunifásitì tẹ́lẹ̀ ó sì máa ń gbé orí náà àwọn àmọ́ àmọ́ gbójú kó bẹ̀ kó dá lọ́dọ̀ ìjà àkọ́kà ẹ̀ wá tẹ̀wá lọ bẹ̀rẹ̀ ìgbà náà fásitì tàbí ìdìbò àwọn ìṣòro rẹ̀ kọ́tọ́ rẹ̀ ti àwọn. ètò ìbẹ́nu ọkàn ni máa ń tiyàn káàkiri ọba bẹ́ẹ̀ níyàwó níyànjú ọmọ tí ń bẹ́nu ọpọlọ rẹ̀ ọkàn rẹ̀. é gbèlè àìjẹ̀lú alálàsán ni ẹ láti dáhùn náà wọn náà tọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ ti bẹ́ẹ̀ ní ọpọlọ bí bẹ́ẹ̀ ní ọpọlọ ní wọ́n ti yàn láàyè ọlọ́wọ́ bá lè jọlá yóò sì ṣe òfin wọn bá rẹ̀ láti di àrùn ọlọ́dà kókó sàmúwà o. bọ́bá fẹ́ lọ́rẹ̀ẹ́ àwọn tí a ní gbàgbọ́ pé ọlọ́run ṣe nǹkan mọ́ ayé ní ṣe nǹkan bọ́bá ní wọn lọ́rẹ̀ẹ́ tún rìn sí ọlá onímọ̀ bí àwọn rẹ̀ ní ọ lọ́rẹ̀ẹ́ olùgbé oyin tọmọ rẹ̀ ní ọ lọ́rẹ̀ẹ́ ọ̀kan wàhálà dín bẹ́ẹ̀ ní ọ̀kan wọn lò lọ́dọ̀ kú wọn bìtì náà tọrọ mọ́ wọn lọ́dọ̀ kú wọn bìtì náà yìí bìtì náà kú wọn jù. wàyí ń tóbodó máa fi àbùnfòsíkún áwùtò owó yòókà àsìkò òmìnira tẹ bá sàfihàn ti bẹlẹ mi yín abẹ pípamọ́ yòókà àsìkò òmìnira ọlọ́run sì ti bẹ̀rẹ̀ fún yín tọ́ba tí ó ti ọ̀dà sí àwọn òmìnira ìṣèkọ́ rẹ̀ ṣe àtàkùn lọ́wọ́ fàyà sẹ́kẹ̀rù lè má ìyàṣà ọlọ́run sàmúlò kó fẹ́ lọ́ba bá fẹ́ rẹ̀ mú wà ní wàá fi kó má ìyàṣà ẹ̀dọ́ àwọn ọlọ́ yóò fi ìyà tẹ́ lórí ẹ̀ wà mú àwọn àdá kúlú ìṣẹ́ ìmúkọ̀rí. àti kíní àti kejì àti kàmí ọlọ́run lágbára lórí gbogbo kàkà lọ́la. nínú àtàkùn náà fi wá fi ìṣòro ilẹ̀ fún wa òun náà ní pé tọ́lọ̀ fi orí ẹ̀kọ́ ní kọ́ra náà ní kọ́ sàlàyé wa pé àwọn ọ̀nà sí ìlú náà rọrùn àwọn kan ó lè akọ̀rọ̀ ayọ́ ní ní kàfẹ́ lánàá àgbà àdúró ní kàwọn ọlọ́run sọ fún wa nínú sùúrà tó ṣe kọ́ àyà sí fifteen ọlọ́run ní ya ayú àlejò ìsáàmù iná kàkà àdìrò ìlà àrùn gbẹ̀gà àdìrò àkọ́kùn fáwọn láàrin ìrọ̀ bẹ̀ léèyàn ọjọ́ kúmìnrin ní ọjọ́ káfíìn ní ọmọ sábà ọmọ gbèrú àsìkò rẹ̀ sì ń lọ súnmọ́dọ̀ rẹ̀ ti ń súnmọ́ lójoojúmọ́ gbogbo sẹ́yìn. ìgbìyànjú ló ń sinmi ẹ̀fọ́ mọ̀lá pé ọmọ wa pàdé ọ̀ ọba dé dáadáa ọba dáadáa ọba ọba kú bẹ́ẹ̀. fáwọn amáyé kó di àgbẹ̀ta àbàkù bí ẹ̀mí rẹ̀ ẹ̀tí ẹ̀ fi ọwọ́ ọ̀tún kecil. Wayang tadi pun tidak ahli masuk buruk. Itu semua dulu kalau ada orang kafir dia kalau masuk kafir lagi sama pun ini. Tapi kami ini yang jawab dan. Wama mani usia kita wara ada hari Eta jekila temi Nia jinna cia cia sitor nawa seini Tasawa pada diru Uro Yama jekila temi ìgbàlá ọ̀rọ̀ àwọn yẹn àwọn yẹn kẹ́lẹ́ náà lọ́wọ́ tó láti rẹ̀ ọwọ́ ẹ̀yìn ẹ̀yìn ló tó ti bá lọ ọwọ́ ọwọ́ tó ti dàgbà síwájú náà òsìkòsì kó sì rà dàgbà rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tọ́tọ̀ ọwọ́ sì bàjẹ́ fi ọwọ́ ṣé ti láti jà ọ́. wà má má ní ó ti yà kìtàbà owó wàrà àbárí lọ́sọ̀rọ̀ báyìí nínú lásìkò gẹ́gẹ́ ti dẹ́sẹ̀ yìí iná owó káàdà fi àdì ìmọ̀sọ̀rọ̀ gbọ́ wáyé ayé nínú lọ́wọ́ onídàgbọ́lù ní láàrin fámìlì wa ṣùgbọ́n iná owó lọ́nà àlàyé owó. ìtọ́wà ní ẹ̀mí rẹ̀ gbọ́ wá láyé gba àwọn oníṣẹ́ ìgbà lọ́dọọdọ́ bàlá iná ọgbà owó káàdà fi ìgbà sí rọ. ọlọ́ọ̀pá ni ó ń darí gbogbo tí ń ṣe pátápátá. tó ti kó sọ wá jẹ́ pé á pọ̀ láyé kìí àmà tá a kọ̀ lọ ọlọ́run nìkan lọ́mọ yé wa ọlọ́run wa ní tó ti bẹ̀rẹ̀ sẹ̀rí ìpè ìsáàbì ẹ̀ iṣẹ́ òun tó yá ni ìyẹn ọkọ̀ ọkọ̀já ọkọ̀já ìjẹsẹ̀ bá ti olùkálukú ìtàní ọmọ ìgbé rẹ yóò fi kó bẹ̀rẹ̀ bí akíndóde kíndóde lẹ́sẹ̀ tètè dá lára rẹ̀ tán. èmi ìkọjá bẹ́ẹ̀. ìṣirò yẹn yọ pass bí ó ṣe practice ọlọ́run ní ọlọ́run ọlọ́run ní wọ́n ń àrùn sẹ̀rí ìpele kẹsà mínísọ́ọ̀tù pápá àyà tí ó rà pẹ̀ tù àjò bẹ̀rẹ̀ ìṣà àmà bàbá tá a fẹ́ kúrò dé òwe wa bàbá tó lọ lánàá. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت